على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد فالمسؤول الله سبحانه وتعالى أقرأ الكلمة كما محمد صلى الله عليه وسلم وعلى النبي وصحابه النبي وبعثوه النبي صلى الله عليه وسلم إلى يوم القيامة àti àwọn mùsùlùmí ní àbákan náà láti àwọn aládùúgbò wa ẹ̀yìnbà láwọn àgbàlagbà lọ́kùnrin àti ní obìnrin pẹ̀lú pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí ni ìjókòó ìdánilẹ́fà tí ma wáyé ní ìsàlẹ̀ àsàmìlẹ̀ agbára ìlú mìíràn ní gbogbo ọjọ́ ọlọ́gbọ̀n ahad ọjọ́ sunday eléyìí tí a ń bá lọ náà ní àlàyé àdúrà ìsàlẹ̀bíyá tí àwọn àbúrò àbúrò sáàlì pẹ̀lú ìṣèjìgbò hábìbọ̀ àwọn àwọn àhán tí wọ́n bá wá sí ọ̀rọ̀ ẹ̀rọ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

lẹ́yìn tí a dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí a ti tọrọ ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run bá àti orí ajẹ́jẹ́ táyì fún àṣíwájú ẹ̀dá anábì sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà yìí àti gbogbo ìkọ̀kan wa náà tí àjọmọ̀lẹ́yà Nabi sallallahu alayhi wa sallam àtàwọn tí ó máa wá lẹ́yìn wa lórí ìlànà ìtì tí ọjọ́ ìgbìyànjú àtàyàrá lákọ̀ọ́kọ́ náà ìkan náà ọmọ ìyá ó rán tó máa wáyé láàrin òun àtìyàwó ẹ̀ ní ọjọ́ kejì ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù december twenty six twenty six of eh, december nínú ọdún tí a wà yìí twenty twenty ní ilé lókè ní gàmbàrí ọmọ ìyá wa ishaq adéyẹmí àti ọmọ ìyá wa rọ́bíà àwọn méjèèjì fẹ́ ṣe wàlímọ̀tò nìkan tí wọ́n jẹ́ pé àwa tí a jẹ́ ọmọ ìyá wọn láti wọ́n bá wọn dúpẹ́ fọ́nà ọ̀wà lọ́sọ̀ fáwọn ọ̀gbọ̀n sàárà wọ́n pè wá sí àpèjẹ wàlímà kí ọlọ́run bá lọ́sọ̀ fáwọn sàárà kí àrùbá wa mú ọjọ́ náà lọ́wọ́ ọlọ́run bá kí ó dákun kí ó sọ wa tayọ alájẹ́ kan sọ́nà ọba lọ́sí fún àrùdáàlà gbogbo àwọn àrísìkí tí wọ́n lò láti ṣe àpèjẹ yìí kọ́nà ọba lọ́sí fún àrùdáàlà kò kí ó pèsè rẹ̀ kọ́nà ọba kókó àtìrí gbogbo ẹni tí ó náwó lọ́jọ́ mi àtẹni tí ó ná àlàáfíà àtẹni tí ó ná ìgbìyànjú kan sí kó rọ gbogbo wa lọ́rọ̀ láti rí àwọn nǹkan yẹn náà tó bá di ọjọ́ náà lọ́wọ́ ọlọ́dẹ kan sọ lọ́wọ́ àlọ́ subhanahu wa ta'ala. náà kíra tí a tún ṣe fún wa òun náà ni ad-duraru zahabiyya ad-duraru az-zahabiyya títí àfáwà hasan al-iraqi allah ta'ala allah ta'ala. ra yìí ni a ti máa tẹ̀síwájú. láti máa ṣàlàyé ẹ̀ fún wa lọ. Ṣíra náà, ibi tí a ti ń bẹ̀. Òun náà ni ojú owó ogún gírígí nínú ṣíra yìí. Lónìí pẹ̀lú gbọ́lọ́run Allah subhanahu wa ta'ala, a tẹ̀síwájú ní ìsàlẹ̀ ní ojú owó yìí. Ìyẹn ni wípé ọ̀rọ̀ tó gbẹ̀yìn ní ojú owó ogun ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni ọdún alìdí hafizahullahu ta'ala بالسلفية ضرورة شرعية للتميز عن أهل البدع àkòrí ọ̀rọ̀ ẹlẹ́kẹfà lábẹ́ ọ̀rọ̀ nípa àsàlàfíyà eléyìí tí wọ́n ti ń sàlàyé fún wa lọ lórí ẹ̀ ìgbàgbọ́ yìí nǹkan ní àsàlàfíyà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà lábẹ́rẹ̀ ذلكم المنهج الكريم الحق manhajù tí ó jẹ́ manhajù alápọ̀nlé manhajù dúdú eré ìtùgbò wá nífẹ̀ẹ́ sí láti máa tẹ̀lé tí ó wá nífẹ̀ẹ́ sí láti fi ara wa sì sílẹ̀ tí ó wá nífẹ̀ẹ́ sí láti jẹ́ kan nínú àwọn tí wọ́n máa rin ojú ọ̀nà yẹn wọ́n fẹ́ sàlàyé kókó ẹlẹ́ẹ̀kẹfà lórí àwọn ọ̀rọ̀ tí a ní bùkátà sí láti mọ̀ àwọn ìmọ̀ tí a ní bùkátà sí láti mọ̀ nípa ọ̀rọ̀ manhajù yìí àtẹ̀sánmi bí sàlàfíyà ti bọ̀rú ọ̀tún ṣàràyà wọ́n ní kéèyàn máa kéèyàn ní sàlàfí àtẹ̀sánmi bí sàlàfíyà ní sàlàfí ìfi àbíkí ara ẹni síbi sàlàfíyà ìpẹ́rẹ́ ẹni papọ̀ mọ́ àtàlàfíà daruratun shar'iyya ọ̀ràn ẹ̀yà kan ní tó bá ṣẹ̀rí àmì ọ̀ràn ẹ̀yà ṣẹ̀rí àmì kí wọ́n pè ọ̀ràn ẹ̀yà ṣẹ̀rí àmì litamayuzi an ahli bid'ah in tó sì wà fún òun náà ni láti ṣe ìyàtọ̀ láti ṣe àdáyanrí kúrò ní ọ̀dọ̀ àwọn oníbídà àmì ká lè yàtọ̀ gédégédé sáwọn oníbídà nítorí ẹ̀rọ jẹ́ pé ká pèrè ẹni ní sálàfí bọ̀rọ̀ ọ̀tún ìṣẹ́rọ̀ ìyà nǹkan kan ní tó jọrọ̀ yẹn tó yẹ sí pé ọ̀ràn yẹn ṣẹ̀ríà ni torí pé gbogbo tí ó bá ti máa mú èèyàn yàtọ̀ sáwọn oníbídà ṣẹ̀ríà fẹ́ bẹ́ẹ̀ àkọlé yìí láwọn ẹ̀rí tó pàtàkì inú Al-Qur'anul Karim àti nínú súnnà tànàbí sallallahu alaihi wasallam àti nínú àgbóyà àwọn tàlàfì súnnà nínú àwọn ẹ̀rí tí àkọlé yìí tó ń nínú àwọn ẹ̀rí tí ohun tó ń kún àwọn àkọlé yìí lọ́wọ́ nínú àwọn ẹ̀rí tó yẹ sí pé òun fún àkọlé yìí lágbára tó dẹ̀ ń sọ́dọ̀ àwọn èèyàn yíwa lórí pé nǹkan tí wọ́n sọ ń bí báyìí pé àtàsámi ìdí sàlàfíyà ti dọ̀rọ̀ tó ń ṣàrìyà lítàmáyùzí àìláhìlì bídàí ọ̀rá yẹni òun ni gbónà ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní wa kadhalika nufassilu al-ayati wa litastabina sabilu al-mujrimin ọlọ́wọ́ bá ní báyìí láwọ́ ọlọ́wọ́ bá àdíkẹ́lá ṣe mọ́ ń sàlàyé àwọn àyà wa wa litastabina sabilu al ọlọ́wọ́ bá ní kí ojú ọ̀nà àwọn ọ̀daràn kó lè bá hàn so ó sí wípé gbogbo nǹkan tí ó bá ti mú ojú ọ̀nà àwọn ọ̀daràn tí ó bá ti mú hàn nínú àwọn ọ̀daràn òun làwọn ẹlẹ́bọ nínú àwọn ọ̀daràn òun làwọn àwọn nínú àwọn ọ̀daràn làwọn oníbídà nínú àwọn làwọn gbogbo bá ni wọ́n wípé ọ̀ràn wọn náà ni kúfùrù ti ń bẹ lára wọn tí wọ́n òun náà ni ṣírkù tí wọ́n ń ṣe yẹn ọ̀ràn tí wọ́n dá òun náà ni dídá tí wọ́n ń ṣe yẹn ọ̀nà tí wọ́n dá náà lẹ̀sẹ̀ tí wọ́n ń ṣe yẹn nítorí ẹ̀ mùjìrìmúnù ni wọ́n náà ọlọ́run bá ní wa kadhalika nufassilu al-ayat ọlọ́run ní bá a ṣe ṣe yìí bẹ́ẹ̀ làwọn ọlọ́run bá àlípẹ́ láṣẹ máa ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn ẹ̀rí tó tó fún nǹkan yìí lágbára àkọlé yìí lágbára òun náà ni gbọ́dọ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tààrí nínú suratu Ali Imran ọlọ́wọ́n bá ní ma kana Allahu liyadhara al-mu'minina ala ma antum alayhi hatta yamiza al-khabitha min at-tayyib ọlọ́wọ́n bá ní ma kana ẹ̀yin almunafiqun ọlọ́wọ́ bá ò ní fi àwọn mùmìnì lẹ̀ lórí ìlànà yìí ìgbàtàwọn onímọ̀ ń sàlàyé pé ma kana Allahu liyadhara al-mu'minina ala ma antum alayhi wọ́n díkò yà wípé ala ma antum alayhi ọlọ́wọ́ bò kí ń ṣe bẹ́ẹ̀ kí gbogbo ọ̀rọ̀ dàrú káwọn èèyàn dàrú mara wọn ká mọ́ mọ́ ìyànjú èèyàn kọ̀ọ̀kan ìlànà wo ni wọ́n rìn ìròrí wo ni wọ́n fi ń tẹ́sì ìrúròrí wo ni wọ́n pẹ̀pẹ̀ sí ọlọ́ọ̀bá ní ma kana Allahu liyadhara al-mu'minina àyàfi tọ́lọ́wọ́ bá àlíkẹ́ Allah subhanahu wa ta'ala tó bá ṣe yàtọ̀ láàrin àwọn al-khabith min at-tayyib ẹni aburú àtẹni dáadáa ìyàtọ̀ gbọ́dọ̀ wà a gbọ́dọ̀ mọ̀ àwọn ẹni rere a dẹ̀ gbọ́dọ̀ mọ̀ àwọn aláburú ọlọ́wọ́ bá àlíkẹ́ lókè fi nǹkan lẹ̀kú dàrú wa kadhalika nufassilu al-ayat wa litastabina sabilu al-mujrimin ọlọ́wọ́ tó bá ti ń rújú ọlọ́ọ̀bà lọ́sùn hàn àtàláwọ́dẹ̀ ma fòpin yà sí láti lè jẹ́ ká máa wọn wo lẹ́ni rí àtàwọn ẹni aburú kódà àwọn rògbòdìyàn tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí náà rí la tahsabuhu sharran lakum bal huwa khayrun lakum ẹ máa rò pa ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب gbogbo àkíbà tí ìkẹba ti ń dàrú táwọn ẹni dáadáa tí wọ́n ń rò papọ̀ tó ń dàrú papọ̀ máwọn ẹni aburú táwọn èèyàn mọ ojútùú nǹkan mọ́ ọlọ́wọ́n bá lè kí ní fọ̀rọ̀ lẹ̀kọ́ máa lọ bẹ́ẹ̀ àti tó wọn ọlọ́wọ́n bá lọ́sùn fánà tálábá yẹn jú àwọn kàndàkú ònú rẹ̀ sùn hatta yurayi hatta yamiza Allahu khabitha min at-tayyib Ọlọ́run ba Allah subhanahu wa ta'ala ó yanjú àwọn tí wọ́n jẹ́ ẹni aburú yó yanjú wọn kú lára àwọn ẹni rẹ̀ àmì àmì Ọlọ́run bu ba siri àmì àmì àmì se gbo Ọlọ́run bo ran wa Ọlọ́run ran gba lọ́wọ́ e fun ya yin nda ti wa o ni lo Thank you, Giovanni. Min lo wa yana wa. Naam. Naam. Ah, ẹjọ́ ń kúrò lọ́wọ́. Ẹjọ́ ń kúrò lọ́wọ́. ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب ó ní ibi tá ń bá láyé lórí ẹ̀. ìpé nínú àwọn tí ó ń fún àkọlé ìlágbára tó dẹ̀ ń fi àkọlé ìrìnlẹ̀ wípé àtàtàmì ìdítàlàfíyà ti dọ̀rúrọ̀tún ṣàrọ̀íyà dọ̀rúrọ̀tún ṣàrọ̀íyà lítàmáyùzí zaina lítàmáyùzí an ahlìbìdáì lítàmáyùzí an ahlìbìdáì nínú àwọn ayà tó tún jẹ́rì bírú ẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ wípé liyamiza Allahu al-khabitha min at-tayyib فيجعل الخبيث بعضه على بعض فيرقمه جميعا ويجعله في جهنم أولئك هم الخاسرون إليه من سورة الأنفال ọlọ́wọ́ bá ní ìtẹ̀lẹ̀ ojú ogun tó ń ṣẹlẹ̀ yìí àwọn àdánwò tó ń ṣẹlẹ̀ yìí àwọn àdánwò kọ̀ọ̀kan tí bá ti ń ṣẹlẹ̀ tọ́nà bá dìkà bá ń gbé wá láwọn àsìkò kọ̀ọ̀kan ó ní ìdí tọ́nà bá dìkà bá fi ń gbé wá ó lè dàbí ẹni pé gbogbo ẹjọ́ wá ń dàrú gúdùgúdù báyìí gbogbo ẹjọ́ wá ń ṣe kíní báyìí ẹ ṣáà jẹ́ ká farabalẹ̀ ẹ jẹ́ ká ní àtàjárùdù lil haqq ká ní ìfọ́ra ẹni mọ́ pátápátá fún òdodo gbogbo tó bá lè máa jẹ́ ìfẹ́nu wa tó lè máa dà wá láàmú ah, ìwọ̀lọ́wọ́ jẹ́ kí ìfẹ́ ẹ jẹ́ kó dí lójú ẹ jẹ́ ká máa gbé gbogbo àwọn ọ̀rọ̀ tá a bá ti ń gbọ́ sórí òṣùwọ̀n àkìtàbù ọ̀sùnà pé tí nǹkan tẹ́ni ń sọ yìí tẹ́ni yìí yanjú ọ̀rọ̀ ni àbọ́fẹ́ já ìrújúlẹ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí jẹrẹ wọ́n jẹ gbogbo ẹlẹ̀ tí ni àbọ̀ yẹ ká billahi alaykum sọ yẹ ká fi ni àbọ̀ yẹ ká yanjú ẹ̀ tẹ bá ti wá rẹ̀ tó ẹ pé yìí tí pèpè rẹ̀ yìí tó ń forí sọ ni pé ní gbogbo ilé tẹ́ ń sọ yẹn ti lọ́ra àwọn àbá yẹn gò láàrin ara wọn eléyìí kan bá dá eléyìí eléyìí kan bá dá eléyìí ni eléyìí yóò rẹ̀ eléyìí lẹ́ẹ̀kò ní bá dá rẹ̀ sábò sí kọ́ ní ẹ eléyìí yóò rẹ̀ eléyìí báyìí yóò ṣe báyìí eléyìí yóò rẹ̀ báyìí ẹ́ eléyìí báyìí tí wọ́n bá dá yìí nítorí wípé wọ́n kàn bínú ni almanhajul ni wọ́n kàn fẹ́ gbẹ̀san lára ẹ ni kí ló tẹ fún wọn gan ni pé ẹni tí wọ́n bá dá yẹn gbogbo àwọn nǹkan yìí làwọn èèyàn ń sọ lọ́jọ́ kìíní àná nígbà tí sí máa ṣe rọ́dù fáwọn tí wọ́n ń ṣe tó ń ṣe dáwà damj àwọn tí wọ́n ń ṣe dáwà pé àwọn tó ń pèpè lọ síbi pé ká darapọ̀ máwọn àríkọwánù muslimun kájọ mọ́ ṣe dáwà àwọn èèyàn kan wọ́n bẹ̀rẹ̀ jẹ́ pé mutaafikun ni wọ́n àwọn èèyàn yẹn wọ́n sympathizer ni wọ́n wọ́n sympathize fáwọn ashabu damj àwọn tí wọ́n ní ká dáwà papọ̀ pẹ̀lú àwọn àríkọwánù muslimun àwọn kan bẹ̀rẹ̀ pọ́n sympathize fún wọn nígbàtàwọn èèyàn kan tán ṣe ọlọ́dùlé ashabu damj lórí wọ́n dá ìtìpadà fún wọn wọ́n ṣàlàyé wọn láwùjọ wọ́n ti tàṣírír wọ́n sọ àwọn èèyàn lára kó ní pèpè wọn àtàwọn tí ń gbé òkùnkùn yẹn káàkiri àwọn èèyàn kan wọ́n bẹ tán wọ́n ti ń pátá ìsọ́ ń dìfẹ́ǹdì wọn almudabi'una anhum àwọn tí wọ́n ń dìfẹ́ǹdì wọn nígbà táwọn nínú àwọn tí wọ́n ń dìfẹ́ǹdì àwọn tí wọ́n ń ṣe tó ń pèpè dámjù yìí nínú àwọn nǹkan tí wọ́n ń gbé káàkiri tán sọ nígbà yẹn ni wípé ẹ̀ wọ́n hasada àwọn àfáà yìí ni wọ́n ń ṣe kèéta wọn ni ìjà ayé ni wọ́n bá wọn jà sí mo rò pé gbogbo aláwà fúlì àwúyẹ̀ nígbà táwọn nǹkan yẹn tí ó ń kọjá nígbà yẹn pé ìjà ayé náà ń bá wọn jà sí wọ́n kàn bínú àwọn àpá yẹn ni wọ́n kàn wá ṣubú wọn ni wọ́n ṣe kìí ta wọn ni àbí irú àwọn nǹkan yẹn náà ti fẹ́ mọ́ tó rí pítà rẹ̀ àwọn nǹkan yẹn di same scenario ó fẹ́ mọ́ rí pítà rẹ̀ this time around ọ̀nà orílẹ̀-èdè gbàgbà fẹ́ mọ́ rí pítà rẹ̀ ni pé kámọ̀ rí wípé àwọn àfáà tí wọ́n ń ṣọ́rọ̀ jù àbí tí wọ́n ń ṣe tọ́ẹ̀nù àbí tí wọ́n ń ṣe tàbír àbí tí wọ́n ṣe jẹ́rṣù tí èèyàn kan wọ́n kàn ń ṣe manhajù yẹn manhajù ti kọ́ mi ni tó wọ́n kàn fi ń gbẹ̀san ni wọ́n kàn fi ń ó ṣe jẹ́ pẹ́ ni iná ń bá lù báyìí ṣe bí lágbájá náà ṣe bóhun náà sọ báyìí kí ló dé tí wọ́n bá dáa rẹ̀ ṣe bí tàmẹ̀dùn ṣe bóhun náà sọ báyìí kí ló tí wọ́n bá dáa rẹ̀ ṣe báyìí so ifi àbòsí ti sọ́dọ̀ àwọn onímọ̀ ni ifi àbòsí ti sọ́dọ̀ àwọn tí wọ́n pé àwọn ah, àyẹn gan wọ́n wà sí sí ẹ̀járe ṣe bá sọ wípé ṣe èkì lágbájá náà kó sí nǹkan báyìí kí lórí tí wọ́n fi bàdá àtòun tó ẹgbẹ́ ní iná amúra kankan bí mo rò pé ẹ̀ ń nífura rú àwọn nǹkan yẹn àbẹ́ẹ̀mọ́ nífura yìí mo rò pé ṣẹ́ ń gbọ́rú àwọn ìpèpè yẹn àbẹ́ẹ̀ gbọ́rú ẹ̀ fẹ́rẹ̀ pàwọn majority àwọn tó wà wájú ìwọ̀n ìgbọ́n ti wọn ok tẹ́yìn náà gbọ́ nígbàtí mo rí tẹ́ ń wò mí nígbà ni pé bí ẹni pọ́rọ̀ tí mo ń sọ bí ẹni pọ́rọ̀ tí ọjájú ìjìyẹ tí ó náà èyí tẹ́mi ń bá mo bá débẹ̀ ni pé ẹ jẹ́ ká ní farabalẹ̀ tá a bá ní farabalẹ̀ dáadáa tá a dẹ̀ ní àtàjárúdú lil haqq tá a ní ìfọrẹnimọ́ ìbọ́ra alẹ̀ pátápátá fún ìtẹ̀lódodo gbogbo tó bá lè deprive wa láti máa tẹ̀lódodo ta ní tàjárùdù fún nǹkan yẹn ta bọ́ra lẹ̀ fún nǹkan yẹn pátápátá ta wò pé anything tó bá lè affect mi láti máa tẹ̀lódodo mo ṣe tán láti ju nǹkan yẹn nù a padà mọ man ahsanu nadiya tálẹ́ni tí pèpè rẹ̀ dá tálẹ́ni tó yẹ tó fẹ́ yanjú àlámọ̀ rí jògbó àlámọ̀ rí clear ni ká gbé gbogbo nǹkan ká dá gbogbo nǹkan padà sórí ní fọ́kù ẹ̀ ká dá gbogbo nǹkan padà sí orí agbọ́n rin pé eléyìí ibi tó yẹ kó wà rí àwọn èèyàn ti gbé kúrò láàyè rẹ̀ gbé síbẹ̀ padà eléyìí báyìí ibi tó gbé sí ni a mọ̀rú èèyàn bẹ́ẹ̀ tó fẹ́ yanjú ọ̀rọ̀ àti ẹni tó fẹ́ da ọ̀rọ̀ rú pẹ̀lú àwọn ṣùgbọ́n nǹkan tó yẹ kí èèyàn máa béèrè lọ́wọ́ àwọn tí èèyàn bá ń gbọ́rọ̀ àwọn àdánilẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan nítorí yẹ kí èèyàn máa béèrè ni pé kí lẹ́ni yìí ń píríṣì yẹn tẹ́ni yìí ń píríṣì pé ká pa àwọn èèyàn tì ká bó ń kálukú lẹ̀ ni nítorí tá a bá ní ká máa sọ̀rọ̀ àwọn nǹkan yìí rèé yóò máa já pọ́blẹ́mù lẹ̀ tó a jẹ́ sí àwọn tí wọ́n àwọn èèyàn tí wọ́n fún àwọn píkọ̀rọ̀ tí ò dá láwùjọ wa téèyàn kan mà pẹ̀lú mà pẹ̀lú ẹ̀rí kábírú àwọn èèyàn yẹn lẹ̀ káwọn èèyàn ká máa fọ́nrú àwọn nǹkan yẹn káfí wọ́n lẹ̀ kán máa kán máa ṣe tán ọrẹ́ ṣe àtàwọn tó bá gba ti musailama al-kazzab bọ́rọ̀ ẹjẹ lágbára tó anábi sọlọ́sán sàlàyé rẹ̀ àbí ò sàlàyé rẹ̀ musailama tó kazzab ẹ́ tí bá ń bèèrè bèèrè ẹ̀dàfẹ́ mọ̀ dámi lóhun ẹ̀hẹ́n àwọn bèèrè mẹ́sọ́ pé mo nídìí kẹ dámi lóhun ní láti lè mọ̀ wípé tẹ́ ń tẹ̀lé mi àbẹ́ tẹ̀lé mi ok ẹnà bá ti mọ̀ ẹjẹ bákan náà rẹ̀ abdullahi ibn ubayi ibn salul anabi sallallahu alaihi wasallam ṣàlàyé àbí ó ṣàlàyé tó ń ti pọ́rọ̀ ẹ̀ fẹ́ dá fitna lẹ̀ láàrin àwọn muhajirun àtànsọ́ anabi sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ dáadáa ìjà tó ti ń bẹ láàrin àwọn Aws àti Khazraj àwọn ìjà yẹn tó fẹ́ dìde padà látara tani látara Abdullahi ibn Ubay ibn Salul àríwísọ ọlọ́sọ́lám dẹ̀ sálàyé àwọn kan yìí sálàyé ẹ̀fọn wọn yẹn mo ní mọ́ ẹjẹun Abdullahi ibn Dhil-Khuwaysir at-Tamimi àríwísọ ọlọ́sọ́lám sálàyé àbí sálàyé àwọn ọlọ́dẹ ní ni ẹ anẹ́sọ̀lọ́sàn sọ́làyé wọn Abu Lahab bí ó ti nípò tó nínú ìlú bó jẹ Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé àbí ò ṣàlàyé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala ṣàlàyé àbí ò ṣàlàyé Ọlọ́run Ọba ṣàlàyé nígbà tí ń bẹ láyé gẹ́gẹ́ pàápàá gẹ́gẹ́ nígbà tó kú tán Ọlọ́run Ọba ṣàlàyé Umayya bin Khalaf Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé Ọlọ́run ṣàlàyé àbí ò ṣàlàyé Abu Jahal gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ rí Ànábì ṣàlàyé wọn Ibn inú àwọn tó yẹ sí pé wọ́n jọ lùgbà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam Sayyadi wá ọ̀rẹ́ bí Sayyadi lágbára débi wípé ó dàrú mọ́ àwọn míì náà wọn jahabida àwọn àgbàfà ọ̀rọ̀ ẹ̀ tó dàrú mọ́ lọ́wọ́ pé sóhun ni dajjal àbí pé sóhun dajjal kò ń ṣe ń sin o láti ìgbà tó jẹ pẹ́ kódà láàrin àwọn sọ̀hábà ọ̀rọ̀ ẹ̀ dàrú débi ni dajjal àbí kò ń sóhun ni dajjal ibi tó lágbára dé Ibn Sayyadi ànábì sallallahu alaihi wasallam sàlàyé Ibn Sayyadi àbí ó sàlàyé Ibn Sayyadi àwọn ọlọ́dẹ ní pọ̀ bẹ́ẹ̀ tánàbí sallallahu alaihi wasallam ṣàlàyé wọn kí ló dẹ̀ fà nítorí orí pa àwọn ẹni yìí lórí àwọn èèyàn torí pé èèyàn gbọ́dọ̀ sójú kòkòrò ọ̀nà àwọn èèyàn gbogbo tó bá wá lè sí àwọn èèyàn lọ́nà kò yé bá ń sìn èèyàn gbọ́dọ̀ máa gbìyànjú láti jẹ́ kí láti sàyẹ àlàyé kó yé yékéyéké fáwọn èèyàn kéde pé ẹwà ní ẹ pátì nígbàtí rẹ̀ àbí tí wọ́n ń kú fún àbí tí wọ́n ń gbárata fún àwọn bàbá títà àwọn ìdàkájọ́rọ̀ náà láwọn èèyàn tó ń gbárata fún wọn tó ń ti bẹ́ẹ̀ gbogbo wá fi tọ́ sókè àfojú gbà ní o báwọn èèyàn ṣe ké tó bá yẹn táwọn èèyàn pariwo táwọn èèyàn ṣe kíníkà gbogbo àyà tí ń gbà yẹn àwọn o kò yí báyìí sì so tó ń ti bẹ́ẹ̀ gbogbo àwọn ariwo táwọn èèyàn ń pa ń gbà yẹn tó ń ti báwọn àwọn táwọn yìí náà ní ipò lọ́dọ̀ àwọn èèyàn àwọn náà láàyè lọ́dọ̀ àwọn èèyàn a ma wúyé tí wọ́n nǹkan yẹn a ma ṣàlàyé wọn àbí ṣíra so ẹ kàn mọ́ ẹ ní farabalẹ̀ eléyàn ni nasiha ẹjá ní farabalẹ̀ káàdẹ̀ ma wúyé tí ibo ni dáwà ń lọ kí lẹ́ni yìí ẹni tí mo ń gbọ́rọ̀ ẹ̀ yìí kí ló ń pè ní dígan alimamu da farba hari فلا تعجلن ولا تسألن فلا تسألن فلا تعجلن ولا تقولن في شيء منه حتى تسأل وتنظر هل تكلم فيه أحد من أصحاب النبي صلى الله عليه وسلم أو أحد من العلماء فإن أصبت فيه أثرا عنه فتمسك به ولا تجاوزه لشيء ولا تختر عليه شيئا فتسقط في النار الإمام بابا طيب انظر ما رونو دادا ما ويه دادا ما فربالك rahimakallah kọ́lọ̀wọ́n bá kó bá mi ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ tó ti tó ti tẹ̀síwájú kọ́lọ̀wọ́n bá lè kọ́kọ́ máa ń forí ẹ̀jẹ̀ wọn àwọn eléyìí tí ń bọ̀ lẹ́yìn kọ́lọ̀kọ́ bá ń sọ ẹ kúrò mbẹ̀ kulla man sami'ta kalamahu min ahli zamanika khassa gbogbo àwọn tó àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn àsìkò rẹ̀ gbogbo ẹ̀ tó wá ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ mọ́ wòye dáadáa ǹjẹ́ ọ̀rọ̀ tí ń sọ yẹn àìtakàlàmà fàlátà àjàlánà wàlátà fúlánà fi ṣe ìmìlù má kánjú má dẹ̀ kó sí nǹkankan nínú nǹkan tí bá ń sọ hátà àtẹ́sì alàwàtánzọ̀ tí tó fi bèèrè tó àbí ìkan nínú àwọn àfá àwọn sọ nǹkan tí ń sọ yìí tó bá ti wá rí ẹ̀rí torí ásáà lórí nǹkan yẹn pàtàmọ́sítà fìhì kó gbá nǹkan yẹn mú dáadáa wà látújà wíṣù lè ṣe ìhìn mọ́tayọ nǹkan tó bá sọ lè ṣe ìhìn fún nǹkankan mọ́jẹ́ kí nǹkankan mú ọ̀tayọ rẹ̀ wà látàkùtàwà àìlẹ́yìn ṣe ìhàn mọ́jẹ́ kó sínú náà ó clear eléyìí rèé nasihatun barbahariya ni nasihatun barbahariya ìmọ̀ràn alimamu barbahari ni fún wa tó ń tẹ́mi ń gbìyànjú àti fìrin lẹ̀ ní pé ẹ jẹ́ ká máa wo ìpẹ́pẹ́ ẹni kọ̀ọ̀kan ibo lẹni yìí ń pè wá sí tẹ́ni yìí ń pè àwọn èèyàn kan ń bẹ láwùjọ wa yìí tó yẹ sí wípé wọ́n ní àwọn afkar wọ́n láwọn ìròrí tí wọ́n kọ sínú tírà wọ́n láwọn ìròrí tí wọ́n sọ̀rọ̀ àwọn ìròrí yẹn ń bẹ láwùjọ wa ó ń lapa lára àwọn èèyàn ojúṣe wa ní tá a bá mọ̀ ká àwọn èèyàn lára kó bí àwọn ìròrí yẹn àtàwọn tó ń gbà òní yẹ káàkiri nígbà tí a bá ti ṣe gbìyànjú lórí wọn tí gbìyànjú yẹn lapa èèyàn ká ti kú ìyẹn ọ̀túnmọ̀ sí ká máa sàlàyé ìròrí ẹ̀ àìmẹ́yẹ àwọn tó ti kú tà ń sàlàyé ìròyìn wọn dìsìn wá sí ìbùnà àtọ́ ti kú ìròrí rẹ̀ àìmẹ́ sàlàyé ẹ̀ jámùbù sọ̀fùwánù ti kú ìròrí àìmẹ́ sàlàyé ẹ̀ títídò ní ó jẹ́ máa ń sìn so àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ na nígbà tó pé wọ́n ti kú Hasanul Banna ti kú Sayyid Qutb ti kú Muhammad Ghazali ti kú Abu Hamid al-Ghazali yàrí ó ti kú gbogbo àwọn wọ̀nyí rẹ̀ à ń sàlàyé ìròyìn wọn títí dòní àbí àwọn tíra wọn tí wọ́n kọ à ń ṣe tàhzírù fún nítorí orípa àwọn tíra ìláwùjọ wa àbí so nítorí ẹ̀ àrí torí pé ìyànkan ti ti kú lẹ́yìn tẹ́ni tó sọ ti kú òun ó sì máa ṣẹ́kù wa sahibu alqawli fi al-qabri تحت الأرض مدفون والخط يبقى بناني وانا ní bákan náà ni kọ́pù náà ní tẹ́yàn kọ náà yóò máa ṣẹ́kù lẹ́yìn ẹni tó kọ ẹni tó sì kọ ti wà lábẹ́ sàárì tó ti lọ orí bá yìí sì tọ́ ẹkùn wọ́n ti bò mọ́lẹ̀ tó ti wà lábẹ́ sàárì ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ó ti máa ẹ̀zìtì lẹ́yìn rẹ̀ tó a máa wá gbìyànjú àti sọ àwọn èèyàn lára kúrò níbi àwọn ọ̀rọ̀ yẹn náà ọlọ́wọ́n bá nígbà sọ wípé liyamiza Allahul khabitha min at-tayyib wa yaj'ala al-khabitha ba'dahu fawqa ba'din fayarkumahu jami'an fayaj'alahu fi jahannam ulaika humul khasirun mo mú àwọn ẹ̀rí wa láti sàlàyé wípé àtàsánmì bis-salafiyyati daruratun shar'iyyatun lit-tamayuzi an ahli bid'ah an ahli bídá yìí ìyá rẹ̀ ní kúrò lára àwọn oníbídá nígbàtígbà ti ń dàrú ẹmọ̀ ìyẹnjú ẹ̀ ni tó gbé gan rí fòrkọ́nù ni yóò máa sọpín ododo láàrin òdodo àtàwọn àti ọ̀rọ̀ àwọn ẹni òdodo àtàwọn ẹni ọ̀rọ̀ àbíbẹ̀kọ́ ni nǹkan tí ọlọ́wọ́ bàbá sọ láàrín tàbí Kùránì ni so Ahlus Sunnah wal ni àbẹ́mà wòlí ọlọ́run ọba àti wòlí ètù kí ní Ibn Taymiyyah ṣe al-Furqanu bayna awliya'i rahmani wa awliya'i shaytan kò gbọ́dọ̀ dàrú kò gbọ́dọ̀ dàpapọ̀ tó bá díẹ̀ máa dàrú ẹ̀yànjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ Ah, bàbá ní lámà hajjata lè tẹ̀rọ kò fi mùsùlùmí wọ́n ní nígbà tí òpin ya tẹ́lẹ̀ láàrin àwọn mùsùlùmí tàmáyàza ahlul haqqi an ahlil ahwa àwọn tí wọ́n jẹ́ ní òdodo wọ́n dára wọn yà wọ́n dára wọn yàn rí kúrò láàrin àwọn onífẹ́nu ìgbà wo ni nǹkan yẹn tẹ́lẹ̀ lámà hajjata lè tẹ̀rọ kò fi mùsùlùmí

lásìkò ànábì sallallahu alaihi wasallam a ní bùkátà sí fíyàn ẹ̀jẹ̀ yan ikú ẹ̀jẹ̀ yan orí mùsùlùmí ní jẹ́ mùsùlùmí ń gbàyẹ wọn ní jẹ́ wọn pín mùsùlùmí kan náà ní ń bẹ lórí ilẹ̀ ń gbàyẹ nǹkan ò sí ìdàrú ni wọ́n ṣe a ò lè kí ìgbà tí tó àyàfi ká máa islam kálí ma bá ṣe bá olù kálí tó nígbà tẹ́yìn ń dá ọ̀rọ̀ padà tẹ́yìn ń dá ọ̀rọ̀ padà sí yẹn ìgbà tí ò tí ìdí ìgbọ̀rú rọ̀ kí a ní tàmáyùsì wàlámà wákọ̀ àti fitna kọlu sàmù lánàá rí jálẹ̀mù ìgbà tí fitna tẹ̀lẹ̀ tí ìfìrọ́kù ṣẹlẹ̀ ìgbà yẹn ló di wípé ẹ mẹ́ńṣán àwọn èèyàn yín tẹ̀ ń gba ìmọ̀ látọ̀dọ̀ wọn fún ẹja mọ̀ wọn ṣùgbọ́n lásìkò kan rí tàbá ti gbọ́ táwọn èèyàn sọ́rọ̀ lẹ́bi sọ́lọ́ sọ́lọ́ báyìí ìtàrọ̀lọ́tù àbsọ́rùnà wà àfọ́ọ́yìnà ilé ìdìdì àdánìnà a sáré lè dá ojú ború ẹni bẹ́ẹ̀ ni abẹ́gbọ́n tí ń sọ a sì tẹ́tìtì pàlámàrọ́ ti bá náà tó sọ àbà wọ̀dàlúwì nígbà tó wá di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa dá ọ̀ràn ńláńlá ní Islam àfọ́ àbà wọ̀dàlúwì nǹkan tó rọrùn àti nǹkan tó nira àti nǹkan tó rọrùn gbàtàwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa gún gbogbo ẹ̀ àti àkúnmí tó rọrùn àti ilé tó nira gbàtàwọn èèyàn tó ti gbogbo ìjó di jíjẹ ó di wípé a kì ń gba ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn mọ́ àfi ká mọ ẹni tàbá fẹ́ tó tẹ̀lẹ̀ láàrin àwọn mùsùlùmí náà ìgbáyé náà lámà hajjata al-firaq bayna al-musulmi tamayyaza ahlul haqqi an ahlil ahwa ìgbáyé àwọn tó jẹ́ ní òdodo wọ́n wá dára wọn yàtọ̀ kúrò lára àwọn oní ìfẹ́ẹ̀nú àwọn oníbídáà nínú àwọn orúkọ tó máa ń pa àwọn oníbídà ní ahlul ahwa nínú àwọn orúkọ tó máa ń pa àwọn alùsùnà ní ahlul hadith wal athar nítorí pàwọn oníbídà òkè ń tẹ̀lé alhadith wal athar wọ́n kò ní ahlul ahwa wọ́n pe ahlus sunnati wal jama'a ní ahlus sunnati wal jama'a wọ́n pa àwọn oníbídà ní ahlul bid'ati wal iftiraq mọ̀rùkọ́ ń gbọ́yé ibi tó bá ti ń dákọ̀ àwọn ahlul ahwa lọ́dọ̀ gbogbo àwọn àfáà onísúnnà pátá àwọn tẹ́ǹkà àwọn èèyàn ti dá nǹkan rú láwùjọ yìí gan ẹnìkan ní ẹ ni wọ́n dárúkọ nínú usulu sunna wọn dárúkọ àwọn alul bida bẹ́ẹ̀ náà sì ní yọ́ ma ṣe gànàgànà káàkiri ìlú pé onímọ̀ a ti nri. تميز أهل الحق عن أهل, عن أهل الأهواء بألقاب شرعية كنوا في كنوا أواني وجوجو كنوا في كنوا في ينجو أراوا كرو لو دعوني بينو ona ni àwọn àlàjẹ́ bí alqabi shar'iyyati àwọn àwọn àlàjẹ́ tó bá sheri àwọn nínú orúkọ minha nínú àwọn orúkọ yẹn tí wọ́n fi ń ṣàdáyẹrí ara wọn

èèyàn gbọ́dọ̀ dá ń tọ́ bá pín èèyàn gbọ́dọ̀ dá papọ̀ òye báyìí sì ṣé ẹni ẹ sáà máa ń bu alátẹ̀ndálẹ̀ yẹ fi gbogbo mùsùlùmí àti súfì àti ṣéyí àti gbogbo àti súnni àti táláfì àti gbogbo yín àti aṣáárì àti jámí àti kọ̀ọ̀rìjì gbogbo ẹ̀kọ́ ní gbogbo ilé ìṣẹ́ kan ẹ̀kọ́ ń fàájú mọ̀ káàkiri yẹlẹyẹlẹ ọ̀rọ̀ tí ò dá ní o nínú àwọn orúkọ tí nínú náà ni ahlùsúnnà ti wal jama'a wọ́n kò wọ́n ní ahlu súnnà nítorí wọ́n tẹ̀lé súnnà wọ́n kò wọ́n ní aljama'a nítorí wípé wọ́n tẹ̀lé jama'a ti sọ̀hábà wọ́n ti máa ń tẹ̀lé jama'a mùsùlùmí tí wọ́n wà lábẹ́ olórí kan ni mo ń wo tí wọ́n bá bọ̀ ní kí n lè ṣe àpò rẹ̀ pẹ̀lú ẹ̀ bí alqabi shar'iyyati minha ahli sunnati wal jama'a wa ahli al-athar nínú ẹ̀ náà ni ahli al-athar wa kí ló dé tàbí kò wọ́n ní ahli al-athar nítorí wọ́n máa ń tẹ̀lé ẹ̀rí wọ́n máa ń tẹ̀lé athar wọ́n kò wọ́n ní alul hadith nítorí pé wọ́n máa ń tẹ̀lé hadith anabi sallallahu alaihi wasallam wọ́n kì í tẹ̀lé fẹ́nu àti làákàyè fa asbahat hadhihi alqabu wal musammayatu sifatan lazimatan li ahli àwọn orúkọ yìí àwọn alàjẹ́ yìí àtàwọn orúkọ yìí ó wá di ìròyìn tó lẹ̀ mọ́ àwọn ẹni òdodo lára ìròyìn tó ń tẹ̀lé wọn káàkiri wà amma al wọ́n wá ní ẹ̀rí láyé òde òní fa inna kathiran min ahli bid'ah ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oníbídà yàtàtàmà bí ahìlìsúnnàtò jama'a àwọn náà ti ń jẹ́ jama'a àbí àwọn náà ti máa gbọ́ tó ní àwọn náà gbogbo ànà láàrìsúnnà gbogbo ànà láàrìsúnnà àwọn igá àrìsúnnà làwọn náà ṣe àwọn náà a máa ń wa ghayrihi ẹgẹ́ bí àwọn àṣáyẹ̀rọ̀ àtàwọn míì tó yàtọ̀ sí wọn àwọn náà ń pèrà wọn bẹ́ẹ̀ فأصبح التسمي بالسلفية ضرورة nígbà tó wá ti di pé wọ́n ti ń pèrè àwọn aláàlù súnnà yẹn àjẹ́ ti wípé káàmọ̀ wá pèrè ẹni ní sálàfí ó ti wá dọ̀rọ̀ yẹn báyìí láti jẹ́ kó yé wa láti ṣe yàtọ̀ láàrin àwọn àtàwọn oníbídí àtàwọn náà ń pèrè àwọn aláàlù súnnà nígbà tá a bá ń logún aláàlù súnnà ni wọ́n ni àbí sálàfí nítorí pé aláàlù súnnà nínú àwọn aláàlù aláwọn kèfèrí jẹ́ wọ́n tó bá wà pín kódà wọ́n bá pín sínú eh, ìwé kan tó mọ́ ń pè ní organizer wọ́n tó ló kọ́ kan tó mọ́ organizer táwọn èèyàn mọ́ ń kọ appointment nǹkan kan sí déjì báyìí dáàrí inú àwọn dáàrí ẹ̀ẹ́jì ni wọ́n ti fún mùsùlùmí sí méjì súnní ṣeré tẹ́rínú àwọn súnní yẹn gbogbo àwọn àṣà ayọ́rọ̀ kankan àwọn súnfì yẹn ẹbí ẹ̀bá jẹ ṣe rí sunni ni àwọn olópin yẹn àwọn yahudi àwọn yahudi ni wọ́n pín gbogbo rúrù so ìgbà tó ti di pé àwọn oníbídà náà ti ń pera wọn ní alùsọ́nà ìgbà yẹn ó ti wá jọ ọ̀rọ̀ ẹ̀yàn kí a máa pera ní ká máa pera ní sálàfí hatta yatamayyaza ahlul haqqi an ghayrihim kí àwọn tó jẹ́ àwọn ẹni òdodo kí wọ́n lè yàtọ̀ sáwọn tó yàtọ̀ sí wọn kí wọ́n lè dára wọn yàtọ̀ قال الشيخ قال الشيخ الألباني الشيخ الألباني صحيح إن الطوائف مهما كانت قريبة من الكتاب والسنة àwọn ẹgbẹ́ gbogbo àwọn ẹgbẹ́ yanyan tó ń tí bọ́ bá ṣe wù kán súnmọ́ alùsúnà tó jama àtò àwọ́bà ìdá àbí bọ́ bá ṣe wù kán jìnà sí alùsúnà tó jama àtò gbogbo bá ṣe wù kán súnmọ́ alùsúnà tó àbí kán jìnà sí tó walakin bi fadlillah wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú ọlá Ọlọ́run Ọba azza wa jal la ahadun yastati'u an yaqula ana ala manhaji salaf kò sí kankan nù wọn tó ní kápá àti sọ wípé òun wà lórí manhaji salaf wọ́n lè mọ̀ pé àwọn alùsúnnà o gbogbo bá ṣe òkan súnmọ́ alùsúnnà tó àbí wọ́n jìnà sí tó gbogbo ẹgbẹ́ ẹyẹ pọ́dàpọ̀ bá súnmọ́ alùsúnnà kò sí kankan wọn tó lè bọ́ọ̀sà jọ́ wípé ana ala manhaji salaf mo wà lórí ìlànà àwọn sọ̀hábà a bèèrè pé tí gbogbo gbogbo àwọn ẹgbẹ́ tó ń ṣe yìí tó wà ní ìbámu pẹ̀lú ìlànà àwọn sọ̀hábà nǹkan yóò tún wá sí rí ẹ̀fẹ́ àà ní tó ń sọ yìí irọ́ ló ń pa apèmára irọ́ ló ń pàpè mára rẹ̀ torí páwọn èèyàn ó gbé wá àwọn tó ń sọ àwọn àdìsọ́kàn rẹ̀ àdìsẹ́ rẹ̀ wọ́n gbé sórí òsùn sọ̀hábà eh, eh, wọn ní o tó láàká ìtì ẹ̀yàn wà gbé irú yóò gan rẹ̀ ìfà gbogbo àwọn sọ̀hábà ní tó ibà ń sìn so ìlàlẹ̀bínà fi'lan yatabannawna manhaja salaf as-salih actually wọ́n gba ìlànà àwọn salaf as-salih àwọn ìkaná lè mọ́ fi ra wọn ti inú ní ti ìpèpè wọ́n gbà wọlé òun náà sì fi ń pèpè wàmín hajjá ní ti ìlànà wọ́n gbà wọlé orí ẹni wọ́n fi rìn wàtúlúkàn àti lójú ọ̀nà òun náà ni wọ́n tẹ̀lé àwọn yìí nìkan ni wọ́n àwọn yìí ni wọ́n lè pẹ̀rú pípẹ̀ yẹn àwọn yìí nìkan lè pẹ̀rú àpè mara yìí ọ̀rọ̀ tí bàbá sọ yìí a 848 ibẹ̀ ní bàbá ti sọ̀rọ̀ yẹn qala Shaykh Ubayd al-Jabiri wọ́n ní Shaykh Ubayd al-Jabiri sọ hafizahullahu ta'ala hafizahullahu àwọn sọ pé fala tajid khalafiyan la siyama al-muntasibuna ila al-jama'ati ad-da'wiyyah al-haditha illa wa huwa yakra'u al-intisaba ila al-salafiyyah li'anna al-salafiyyah laysat mujarrada nisbatin بل السلفية تجريد الإخلاص لله وتجريد, وتجريد المتابعة للنبي صلى الله عليه وسلم wọ́n ní o ò lè rí kọ́lábí tí àwọn oníbídà ní pè ní kọ́lábí ẹni tí yìí sálábí sálábí lẹ́ni tí ń tẹ̀lé àwọn sọ̀hábà kọ́lábí lẹ́ni tí ń tẹ̀lé lànà míì tí yàtọ̀ fún lànà àwọn sọ̀hábà oníbídà ní o ò lè rí kọ́lábí kan pàápàá jùlọ àwọn tó ń ti àfi ti ara wọn sí àwọn jàmá dáwà àwọn ẹgbẹ́ dáwà ayé òde òní bí àwọn tẹ̀blíìr bí àwọn àríkíwánù mùsùlùmù ẹgbẹ́ àwọn ẹgbẹ́ tẹ̀blíìr ẹgbẹ́ ni wọ́n àdíkí ni tẹ̀blíìr gbé so kama ní àkàmá nìdíká awọ́sùn kama nìdíká àbúrílé wọ́n ní ẹ̀ lè rí kankan nínú àwọn tí wọ́n ń pàpè mọ́ra tí wọ́n ń fi ara wọn ti síbi àwọn ẹgbẹ́ dáwà yóò dé òní ìlà àwáhúwà yẹ́kọ̀ọ́ òtàlẹ̀ ìsára ilẹ̀ sàràfíyà àfikẹ́ rí pé yọ́ ma kó ìlàkófin rẹ̀ sí sálàfí kó pèrè ní sálàfí kó pèrè tí sálàfí yà pé yóò ké yóò hẹ́ pé sálàfí kílẹ̀ ní kẹ́ǹkẹ́ ẹ̀ káàkiri sálàfí yà gé ní àwọn sálàfí yẹn àwọn sálàfí yẹn náà lọ dá nǹkan rú àwọn sálàfí yẹn náà ló ẹ̀rí pé yóò hẹ́ ti àlejì sáàbà yóò hẹ́ ti ìpìrẹ̀ ti dí ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn sálàf yóò hẹ́ ti àlejì sáàbà ilẹ̀ sálàfíyà lẹ́yìn sálàfíyà nítorí pé àsálàfíyà lẹ́yìn kò kí ń ṣe kí ẹ̀kà máa fi rẹ̀ sí nìkan ó làbí sọ báwọn yẹn pé kìí ṣe gbogbo ẹni tó bá ti pé rẹ̀ ní sálábí ní sálábí náà tó ń ṣe pé kìí ṣe mùjárọ́dù ìtì sáàbù ni kò ń ṣe pé kẹ́yìn ẹ̀kà sá fi rẹ̀ sí síbẹ̀ nìyẹn fi ń jẹ́ bẹ́ẹ̀ bali sàlàfíyà tó tajiridu ìkìláàsì lìlá bí kò ṣe pé ni kéèyàn ni pé kéèyàn bọ́ra lẹ̀ ní fọ́lọ́wọ́ bá Allah subhanahu wa kéèyàn wẹ̀ kó yán kẹ́yìnkẹ́ kéèyàn yán alẹ̀ fún ìsìn ọlọ́run ọba nìkan ṣoṣo kéèyàn ní tẹ̀jìrídù ikhlas kó jẹ́ sí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan lèyàn máa sìn lèyàn máa ránkà lèyàn lèyàn máa ní sallallahu alaihi wasallam bákan náà rí kéyẹ́pà nábì nìkan lèyàn máa tẹ̀lé kọjẹ́ kọ́lọ́wọ́ ọba nìkan lẹ́màsìn ànábì sallallahu alaihi wasallam lẹ́sìn máa tẹ̀lé ìtẹ́gbẹ̀ ní sàràfíà ni ọ̀rọ̀ tí bàbá sọ yìí àárín ẹ̀ nínú kéjẹ́ tí wọ́n tẹ́kọ̀ ní qawaidu qawaidu wa usulun fil manhaj qawaid wa usulun fil manhaj salafi tí bàbá wa Ubayd al-Jabiri àwọn ilé ilé oúnjẹ Ibn Rajab àwọn ni wọ́n tẹ̀ ní Madina annabawiyya àwọn ni wọ́n gbé kéfẹ́ sí ẹjáde náà ولما سئل الشيخ الألباني رحمه الله لماذا لا yatruku salafiyuna hadhihi tasmiya ìgbà tó bí Sheikh Al-Albani lè rí pé kí ló lé táwọn salafiyun gan kí ló lé táwọn lé tí ó kọ̀ yìí lẹ̀ gan káwọn pẹ̀rọ àwọn ní salafi mọ́ ẹ̀rí gbogbo àwọn ìyàjẹ́ ìtakò wọn ni wàhálà yìí ti pọ̀ gẹ́ kí ló lé táwọn انخلعوا أنتم من الانتصاب للحزب الفلاني والحزب الفلاني Sheikh Al-Albani ní tó bá jẹ́ pé ń tẹ́fẹ́ nìyẹn ó simple ẹ̀yin náà ẹ̀kọ́kọ́ bọ́ra alẹ́ ẹ̀kọ́kọ́ ya kúrò ẹ̀kọ́kọ́ yọ kúrò níbi ìmọ̀ fíra ní títí ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kìíní ẹ̀yin náà ẹmẹ́jẹ́ àǹsàrùdé ma ẹmẹ́jẹ́ kọ̀ríbù ma ẹmẹ́jẹ́ nẹ́fàṣì ma ẹmẹ́jẹ́ túnfí ma ẹmẹ́jẹ́ ṣahírọ̀ ma ẹmẹ́jẹ́ kọ̀dìríyà ma ẹ má jẹ́ Tìjàníyà mọ́ ẹ má jẹ́ tàbọ́múnù mọ́ ẹ má jẹ́ TMC mọ́ ẹ má jẹ́ umma mọ́ ẹ má jẹ́ Ahmadiyya mọ́ ẹ̀yin náà in khali'u antum ẹ̀yin ni ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ tó wáyé pé mọ̀ràn yẹn ni káwà fi sàlàbíyà lẹ ká bá pẹ̀rẹ̀ ààrẹ mọ́ ọyẹ já bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín ẹ̀yin náà fi alhizbul ẹ̀yin náà kúrò níbi ìmọ̀ fírẹ́ntì tí mọ́sáàbù malikiya lè mítẹ̀lé mọ́sáàbù shafiya lè mítẹ̀lé mọ́sáàbù hanabila ẹ̀yin náà ti gbogbo òun yẹ́lẹ̀ náà ṣìnà ìdìn tẹ́ bá ti lè ṣerú nǹkan yẹn na kúrò náà muslimun ìgbà yẹn láwà sọ pé gbogbo wa musulmi ẹ eti èsì mímọ̀ naam ẹ eti èsì mímọ̀ èsì yìí èsì onímọ̀ nìyẹn pé lọ́rúrọ̀ ló mú wa débi ẹ̀yìn yìí fúnra yín gan nǹkan ń ṣe ló mú wa débi ká máa ti gbogbo gbogbo a a ni lọ́rúrọ̀ sí káà ẹ̀ṣẹ̀ àjẹ́pá wa náà gbé nǹkan yẹn lẹ̀ ṣùgbọ́n tẹ́ẹ̀ bá fi rú àwọn nǹkan yẹn lẹ̀ àwa náà lè fi rú kan yẹn lẹ̀ torí pé ọ̀ràn yẹn ni ká máa jẹ́ orúkọ tí ó jẹ́ kíni tí ó mú wa yàtọ̀ sáwọn oníbi ó clear pẹ̀lú àlàyé so sheikh sọ wípé hìnà muslimun ìgbà yẹn wọ́n máa sọ wa mùsùlùmí gbogbo wa tó padà sí bí àwọn ẹni jọun nìyẹn amma hadhihi al-asami àmá gbogbo àwọn orúkọ yìí tumathilu tafarruqan fil ummati fikran waqi'iyyan wa ta'assuban madhhabiyyan wọ́n ní gbogbo àwọn orúkọ yìí ó rẹpírítẹ́ǹtì ìyapa ìpín yẹlẹyẹlẹ nínú àlùmọ̀ ni láwùjọ mùsùlùmí àwọn orúkọ yìí kò ń sorúkọ lásán àwọn orúkọ tó indikéètì pé àwọn mùsùlùmí ti pín ni pínpín kò sọ orúkọ lásán ni problem wa a ní fíkìrù gẹ́m̀bẹ̀ ìròrí ló mú wa pín àwọn orúkọ yẹn jẹ́ represent ìròrí tó ń kálukú wa pín tìyìn wata asuban ìmá ṣe kankankan lórí wípé in tí ẹgbẹ́ wa bá ti wà lórí ẹ̀ lèmi ó máa pèpè sí ibẹ̀ lèmi ó sì máa rìn sí ibẹ̀ nǹkan tẹ́mi ó sì máa ṣe nìyẹn in tó pín wa nìyẹn nǹkan táwọn orúkọ yẹn ti ń pèpè sí nìyẹn pé ẹ̀rọ o ẹ̀rọ o nọ́sípàtì lèmi o à nọ́sípàtì lèmi o ó ní báwa ṣe máa ń ṣe àsàlábì tiwa àwọn kọ̀ríbù ní máa ń ṣe irú ìyàwó ìbẹ̀rẹ̀ pẹ̀lú kódà wọ́n ní national anthem wọ́n ní tọ́mọ́ fi ń bẹ̀rẹ̀ àwọn àǹsáàrù dín gẹ́ ní national anthem ọyẹ jáde fọ́lọ́ tó ẹ́ pọ́n kàrùkú àti àtàrùdín làwà bá àti máa ń ṣe nǹkan tiwárí ìlànà tiwárí àbí wọ́n ti níta àṣìbò fún nǹkan yẹn bẹ́ẹ̀ làwọn ẹjọ́ míì náà tààṣùbán mazhabiyan kò ń mazhabi pé mazhabi tiwárí mazhabi malikiya làwọn tẹ̀lé anybody kò gbọ́dọ̀ sọ nǹkan ẹ̀mí kàgbà lọ́wẹ́ anybody ò lè sọ nǹkan míì kágbà lọ́wọ́ ẹ̀ anybody ò sì gbọ́dọ̀ máa sọ nǹkan míì nílùú tiwa torí pé ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ kódà ẹni tí ó bá jẹ́ mufti nílùú wa ọgbọ̀rọ̀ yẹ pé mẹ́tẹ́sáàbù màlìkíyà ló fi ṣe ìfta ẹni tí ó bá sọ̀rọ̀ nínú tiwa ọgbọ̀rọ̀ jẹ́ mẹ́tẹ́sáàbù hànàfíyà ni mẹ́tẹ́sáàbù hànàbílà ni mẹ́tẹ́sáàbù ṣàfihíyà ni so eléyìí báyìí rèé àtàásùbù mẹ́tẹ́sáàbì ó ti padà di tí ó pín àwọn mùsùlùmí yẹlẹyẹlẹ ṣé báyìí sì tọ́yẹ sí pé kódà àtàásùbù mẹ́tẹ́sáàbì ọlágbára débi wípé máàlìkì máàlìkì kò ní fọwọ́n fún Ṣáfi'í kéde pé imam máàlìkì ní fọwọ́n fún alimamu Ṣáfi'í o ẹni tí ń fi rẹ̀ títí pé ìlànà máàlìkì lòun fi ń sin ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nínú fíkù tí ó bá yìí eré tó àmọ́ dùnyẹ̀ ni pé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé màlìkíyà nínú fíkíù ẹ ti tẹ̀lé màlìkíyà nínú ọ̀rọ̀ àkídà ẹ bọ́ sínú sàràfíà straight inú sàràfíà rẹ̀ ti bára yín nígbàtẹ́ bá lajú ẹ ẹ̀ ṣe tẹ̀lé ṣàfẹ́yíyà nínú nínú ọ̀rọ̀ àkídà kẹ lajú kẹ bára inú sàlàfíyà lọ́sàkà òrukàn ṣe bá yìí ṣùgbọ́n yóò rọ̀ wọn lọ́rùn yóò bá wọn nífẹ̀ẹ́ nú mu láti tẹ̀lé mazhabu ṣàfẹ́yíyà nínú fík láti tẹ̀lé mazhabu malikiya nínú fík àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé àwọn bàbá yìí wọn àpèpè sírù nǹkan yẹn ẹ̀wọ́n فانظروا في رأيي فكل ما وافق الكتاب والسنة فخذوه وكل ما خالف الكتاب والسنة فاتركوه نبومي هنا إذا إذا صح الحديث إذا صح الحديث فهو مذهبي نبومي هنا الإمام الإمام الشافعي بو باكي باتي باري أورو مي تو با حديث النبي أنا هنا أمو أورو مي لما جريني níbo mi ò sọ wípé ìgbàtẹ̀ bá rí tí ń bá takọ̀ bá tó nǹkan tó bá takọ̀ rà nẹ́bí sallallahu alaihi wasallam fa'lamu anna aqli qad zahab ẹmọ̀ pé làákàyè ní ti ṣeré lọ́ngbà òní innama ana basharun abara ni mi èmi Shafi'i tẹ́fẹ́sọ di nǹkan yìí abara ni mi ukhti wa wòye sí nǹkan tí ń bá sọ dáadáa fàkúlù ma wá fàkọl kìtàbà wà súnnà gbogbo ilé ìtọ́bá bá tíra ọlọ́run ọba àti súnnà nẹ́bì mú nínú ọ̀rọ̀ mi fàkúzù ó ní ẹmú fàkúlù ma kọ́lẹ̀ fàkìtàbà wà súnnà fàtúrukú in tó bá yapa tíra ọlọ́run ọba àti súnnà nẹ́bì sọlá sẹ́nu ọ̀rọ̀ mi ẹ jùlẹ̀ ìgbà tí mọ̀mù sáfì bá rí báyìí tá làfà táwọn wà níta asúrù fún pé àfà iye gbogbo tó bá sọ ìkẹ́kọ̀ọ́ gbọdọ̀ tako àpẹ̀fẹ̀ sírù nǹkan bẹ́ẹ̀ tààlẹ̀ náà tó lè jáde tó lè sọ fún wa tó bá jáde tó bá sọ fún wa ó kú gbogbo ẹ̀lẹ́gbọ́dọ̀ máa mú kò yíba yìí sí torí pé kò sí ìsìnmà fẹ́ni kankan bá nẹ́bí sallallahu alaihi wasallam so látara báyìí ẹ jẹ́ kí a kí sáwọn nǹkan yìí dáadáa so yé so nǹkan tó máa ń fa in tó fa tí ó fi jọ ọ̀rọ̀ ẹ̀yàn ká máa pèrè ní tálábí tálábí nìyẹn ẹni tó kọ tírà فما علينا نحن إذا قلنا ونتوالو أجونا يلي والولي أوا تابطو إبي نجمع الانتصاب هذه كلها في لفظة واحدة لا يستطيع أحد من أولئك إذا كان عالما بالحق أن يماري أن دعوة السلف أن دعوة السلف هي دعوة الحق ونحن نستدل بقوله تعالى ومن يشاقك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين يوله ما تولى ونصله جهنم وساءت مصيرا وني نجمع الانتساب هذه كلها wọ́n ní gbogbo àwọn ìtàfíti ara ẹni gbogbo ẹ̀ pátápátá àkójọ filazotin wahida àkójọ sínú gbólóhùn kan ṣoṣo ni láyẹ̀sẹ̀ fi ahadun minna gbólóhùn kan tàbí gbogbo ẹ̀jọ sí gbogbo àwọn ìtàfíti ara ẹni ìfi àfijá rẹ̀ ni sórí ìlànà oríṣiríṣi ẹni tí ọjọ́ ọ̀ràn ẹ̀lẹ́wà lórí táwọn ó ṣe ni pé gbogbo ẹ̀ pátápátá àákójọ tó sínú gbólóhùn kan ṣoṣo gbólóhùn kan tá a bá kójọ sínú èyí ẹnì kankan nínú wa ò ní ní kápá ẹnì kankan nínú àwọn èèyàn tí wọ́n ń takò wáyé àwọn èèyàn tí wọ́n fira wọn ti sáwọn ẹgbẹ́ yìí wọ́n ní ni bilhaq ni tó ma òdodo kò ní ní kápá kò ní níkapá láti láti tè láti tè fanfa kò ní níkapá láti láti máa dìyàn ànàdá àràtẹ sálàm yàdá àràtẹ hàp pé kì í pèpè àwọn sàhábà ní pèpè òdodo orí ntí gbogbo kò ntáàkó gbogbo ìsàfitì yẹn ibi táàkó jọ sí nìyẹn gbogbo ìsàfitì yẹn àwọn òní bùkátà sí nǹkan kan bẹ́ẹ̀ ẹ kó gbogbo ẹjọ́ ẹ fìtì sí gbogbo gbogbo ara yín gbogbo ẹ̀fọ́ látà ẹ jọ yẹn ẹ sọ́dọ̀ àwọn sálàfù nítorí wípé eléyìí báyìí rèé tá a bá ti fi gbogbo ẹ̀sì sọ́dọ̀ àwọn sálà kò sẹ́nì kankan tó ní mímọ̀ nínú àwọn tí wọ́n fi ra wọn ti sẹ́gbẹ́ yìí tí ó jiyàn wípé ìpẹ̀pẹ̀ àwọn sálà fi ṣe gbogbo dodo pé gbogbo àwọn sọ̀hábà kì í ṣe gbogbo dodo kàlẹ́ni náà tí ó jà wáyàn mẹ́ nígbà tó bá jẹ́ pé kò sẹ́ni tí ó jà wáyàn lórí eléyìí a jẹ́ pé ká kó papọ̀ káwá pa owó pèpè yẹn ìsàfíìsì ara ẹni yẹn ká gbé sọ́dọ̀ àwọn sálàbùkún náà káàmọ̀ wá pé ẹni ní sálàfí káàmọ̀ pé lànà wa nílànà sàlàfíyà tẹ́lá ń sì so tí ó sì ní jẹ́ sí pé ìpàpè mọ́ra nìkan a gbìyànjú láti lọ mọ ùsúùlù sàlàfíyà yẹn a sì mọ rìn lórí ẹ̀ a sì mọ a máa gbajú tó pẹ̀lú àwọn ìlànà sàlàfíyà yẹn a sì mọ dúró àwọn ùsúùlù yẹn àti ìlànà yẹn torí pé gbogbo wa náà kò sẹ́ni tó lè jiyàn rẹ̀ tó bá jẹ́ kó ní mímọ̀ ní òótọ́ mọ́ sí ń sọ aláìmọ̀ká ò jiyàn tẹ́rẹ̀ tí bá ti ń jìyàn pé ẹ gbogbo ìpèrè tàràfí àti ẹ̀sọ́ ẹgẹ́ èmi ọ̀gbà kó ònà òdodo ẹ̀yà àfihàn ẹ̀mọ́ wulẹ̀ bá bá wàhálà o aláìmọ̀kan torí pé ẹni tó bá jẹ́ onímọ̀ òní tako pé ni nígbà tó bá jẹ́ pé ìpèpè òdodo ni a jẹ́ pé ká fira wa ti sọ́dọ̀ wọn gẹ́gẹ́ òdodo ṣé bá ń ti gbélé ìdí jẹ́ nìyẹn náà ní ìparí ní báyìí mo fẹ́ sọ̀rọ̀ kan tó pàtàkì gan ọ̀rọ̀ yẹn akhbarani ẹni tí mo ní ìfọkànbalẹ̀ sí ìfúnni nílò rẹ̀ ló fún mi lérò nípa ọ̀rọ̀ yẹn wọ́n ní kan náà ọmọ ìyá wa tí mo nífẹ̀ẹ́ gan mo nífẹ̀ẹ́ wọn gan wàláhì wàláhì mo sì nífẹ̀ẹ́ wọn nítorí òdodo ni mo dẹ̀ ń fi ìfẹ́ wọn sin lọ́wọ́ Allah subhanahu ta'ala nínú àwọn ọmọ ìyá tẹ́kún wọ́n ní gbìyànjú lórí ìpèpè títí súnà àti ìdáàbò súnà wọ́n ní wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wá bà mí lẹ́nu jẹ́ gan wọ́n ní àwọn tó ń gbára ta yìí náà lórí ọ̀rọ̀ Halabi yìí kéje pé tíra halabi fúnra rẹ̀ kéje pé tíra halabi náà lọ kà fúnra wọn o wọ́n yọ àwọn kìíní àwọn náà lọ ń ka tíra àwọn àfáà mi ni ọ̀rọ̀ tọ́mọ yà sọ yìí àti sí ọ̀rọ̀ gbà mí kò sí nǹkan tó burú nínú pé kéèyàn lọ máa ka tíra àwọn onímọ̀ láti fi mọ̀nà ṣé dandan ni kó jẹ́ sí pé àwọn ni wọ́n lọ sínú tíra halabi tí wọ́n lọ yọ àwọn mùkọ̀láfáàtì fúnra wọn wọ́n ka in táwọn onímọ̀ sọ nípa ẹni yìí wọ́n ti gbà á pẹ̀lú ẹ̀rí tó tí àwọn onímọ̀ ni yíò kó sí nǹkan báyìí ó fi nǹkan báyìí nílẹ̀ nínú tí ara wọ́n ti ń chẹ́kẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ kí ni àìbò wọn irú ọ̀rọ̀ yìí ti wá jẹ́ táàtù máa àwọn èèyàn pé gbogbo ni wọ́n nígbàtí ẹni yọ́ kọtíra ìsìn àwọn tí ló ń kó wá ọ̀rọ̀ àwọn àbá súnnà ń ṣe nẹ́kùlù láti ṣe gíní láti fi ìmọ̀ rinlẹ̀ pẹ́lá ìsìn àti wípé ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ sọmọ Nàìjíríà ni gbẹ̀nlé tí ó jọmọ lọrin gbẹ̀nlé tí ó jọmọ àdúgbò wa táàfì mọ́ ṣe báwọn tó bá mọ́ tó jọ ń gbé bí àkànnà ṣe báwọn náà ni ó sàlàyé rẹ̀ àwa tábáwà ń jìnà àwáwo kí ni àlàyé rẹ̀ tí wọ́n ṣe torí tí àyẹ̀ ń dọ́dọ̀ tiwa náà àbí àwáwò ẹ wá béèrè lọ́wọ́ ọmọ ìyáwá yìí pé ṣé gbogbo ntẹ́yìn náà ń sọ yẹn tí ẹ̀yin lẹ́yìn náà ń da àkànú alukuran àti sunna nẹ́bì ni àbẹ́yìn náà ń kàdíra ẹ̀yin náà mọ́rọ̀ Sheikh Al-Albani wá ẹ̀fí ń ṣe rọ́jù fún Sheikh Rabi ṣé ọ̀rọ̀ Sheikh Al-Albani tẹ́yìn náà mú yẹn tí ọ̀rọ̀ ànábì nù àbọ̀ àbí Hassan al ni tẹ́rì kútùbù ní tí ẹ̀yin náà lẹ lọ sínú tíra àwọn fúnra yín tẹ́ lọ dáyọ ni àbí nẹ́kùrù náà ń kà nǹkan táwọn àbá kọ nípa àwọn tébí ilẹ̀ yìí náà ń ká àbí nǹkan táwọn ara wọn náà sọ nípa ara wọn tí báyìí náà ṣe nẹ́pìlù ni tẹ́yìn náà wọnú al fi zilal al-Qur'an tẹ́ wọnú ẹ̀ fúnra ma'alim fi tariq tẹ́ wọnú ẹ̀ fúnra yìí ni àwọn àfá àwọn Eh, Ibn Hajar sọ báyìí Al-Imam Nawawi sọ báyìí sẹ́yìn náà lẹ́wọnú Fathul Bari fúra yìí lẹ́ka lẹ́yọ àwọn kìíní yẹ fúra yìí ni àbí ẹka lọ́dọ̀ àwọn àfáà kẹta sàlàyé rẹ̀ pé Ibn Hajar kó sí ìrìjá ó sí àkídà ṣáírọ̀ nínú tíra rẹ̀ Fathul Bari àwọn nǹkan tó sọ báyìí tó sọ báyìí ṣébí lẹ́yìn náà nǹka sẹ́yìn náà lẹ́wọnú Fathul Sahih Muslim fúra yìí ni ọ̀rọ̀ Ibn Hazmi tẹ́ntẹ́ ń sọ tẹ́yìn náà lẹ́wọ́nú al-Muhalla fúnra yín ni àbẹ́yìn lẹ́wọ́nú àwọn tíra míì náà nínú àwọn tíra míì fúnra yín tẹ́ ń fayọ ni àbáwọn àfáà ni wọ́n fayọ tẹ́yìn náà ṣe tẹ́yìn náà lọ kàá tẹ́fí báwọn yẹn sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan yìí

se nǹkan tó wọ́n kà yẹn ṣe ìmọ̀ wà ń bẹ àbí òsì mọ̀ ń bẹ ṣé ẹ̀rí wà ń bẹ àbí òsẹ́rí ń ìyẹn ló kàn kò ń ṣe pé káfẹ́ wá tàbùkù àwọn èèyàn káwá ní ẹ ṣe bí wọ́n ń ṣe nọ́kìlù náà ni ṣe bí nǹkan táwọn kan kọ ni wọ́n ń so ó túmọ̀ sí wípé ìmọ̀ ka nǹkan táwọn kan kọ́ ń sìn ó ti wá di àbùkù báyìí so náà wọnú straight straight ṣe bí nǹkan tí ṣe bí irú èyí báyìí sì so gbogbo rú àwọn nǹkan yìí rèé àwọn nǹkan tó yẹ sí pé ẹ dákun ọlọ́run ọba ẹ ká máa wòye sáwọn nǹkan yẹn àwọn ọ̀rọ̀ yẹn ó àwọn ọ̀rọ̀ yẹn ń púpọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ọmọ ìyá wa tó sí pé wọ́n jẹ́ olùgbègbè wọn o tó yẹ sí pé wọ́n láwọn ìgbìyànjú tí ò sí dànù níbi ọ̀rọ̀ o wọ́n yìí púpọ̀ o di ọ̀rọ̀

ó ń ran ìbàjẹ́ lọ́wọ́ púpọ̀ tí bá ń sìn bó tilẹ̀ jẹ́ sí pé àwọn ọmọ ìyá wa tó ń sàwọn ọ̀rọ̀ yìí mo tún sọ àwọn tí wọ́n jẹ́ àáfàá súnnà dáadáa ni wọ́n tó yẹ sí pé ìgbìyànjú wọn lórí ìdáàbòbò súnnà yìí wallahi kò kéré o wọ́n ti ṣe iṣẹ́ gan lórí ìfisúnnà yìí rinlẹ̀ tó yẹ bá ń sìn so ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí rèé wọ́n gbé gbági lórí ọ̀rọ̀ yìí rèé ọ̀nà dàrú mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n yá ń torí ìfẹ́ àbẹ́wà ń torí nǹkan míì tẹ́lómí ti ní lọ́kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kò tí ò tí rí ọ̀nà àbáyọ fún sẹ́bà ní sìn tó fi di pé àwọn èèyàn ń gbé àwọn kankan jáde ní parí àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé pẹ̀lú gọ́nàmà lọ́sùn àtàrà ọ̀rọ̀ tí ń bọ̀ wá lórí ẹ̀ àwọn ọ̀rọ̀ tí mi ń sọ àwọn ọ̀rọ̀ mi dèrè díẹ̀ táàkì eh, àwọn táàmù ká tí mo ń ṣe jí mo rẹ̀ sọ yẹn ní látẹ̀ẹ́ alkọ̀tà jẹ́ àbí lẹ́yìn ìgbà yẹn àgbó tó wá fún lẹ́yìn ìgbà tí mo tọ́lọ̀ ní kí àlàáfíà dé tán àìlá kí a máa fi tàṣájúdù ti sọ́dọ̀ kí a máa sọ wípé ṣéèkì ìrọ̀bíè tàṣájúdù wà lára wọn nítorí ọ̀rọ̀ ṣéèkì Albani ọ̀rọ̀ yìí ò kọ̀rẹ́tì rárá tàṣájúdù wà níbi wọ́n hájú ìṣẹ́rọ́dù ẹ̀ mọ́n hájú ìṣẹ́rọ́dù fáwọn àwọn èèyàn tó bá yapa tàṣájúdù wà ń bẹ̀rẹ̀ ẹ̀rọ ìlú ọ̀rọ̀ yẹn ò correct nítorí pé àtẹ̀ṣẹ́dù ká lè kókó mọ́ ẹni tó bá yapa súnà èyí ń wà ní súnà o kódà ma ń kọ́bà ní kò ń ṣe mazamba nǹkan tí ó jẹ́ nǹkan ẹ̀yìn ni nítorí pé kódà tó bá rùn sálà Abdullah bin Abbas wọ́n ni wà kana shadidan ala ahli al-ahwa ọ̀rọ̀ sì ń bọ̀ wà lórí yẹn táwọn àfá ìjọun tán mọ́ ń lò fáwọn oníbídí àwà káwà wò bóyá Sheikh Rabi' ní wọ́n ní tàṣádù níbi ìṣẹ́rọ́jù fáwọn tó bá yapa ni àdímọ́lá jù sálàfù gẹ́gẹ́ ló gbé nǹkan yẹwa torí pé tó le mútùlákọ̀n nǹkan ni wípé ṣé nǹkan tẹ́ni yí tàṣádádà lé lórí ṣé nǹkan tó ni àbí kìí ṣe nǹkan tó yí tàṣádádà lé lórí ó sheik albani gẹ́gẹ́ táwọn gan sọ wípé tàṣájúdù wà nínú ọ̀nà tí sheik rọ̀bí ma fi ń ṣe rọ́jù fáwọn èèyàn tàṣájúdù wà bí ọ̀nà tí wọ́n náà ó jẹ́ fún ilẹ̀ rí ẹlọ́wọ́nú sísílátù sàhíhà wà ṣe omin síkì ha wà fọwà ìdí ha mujalladu

ah engineer ini n ṣe bá kan naam ah eléyìí báyìí ọ̀dá ah ọ̀rọ̀ Sheikh Albani àbí ṣe kìí mọ́ mẹ́nu bà mọ́ bí tásìkò dé naam ah ìbàbẹ́ ń sàràyé lábẹ́ hadith yẹn àwọn mẹ́nubà ọ̀rọ̀ àwọn ọmọ ìyá kan àwọn àfáà kan àwọn èèyàn àwọn mùsùlùmí kan tó ṣe ìjírákò ní Harran nígbàtí wọ́n sọ̀rọ̀ àwọn tó ṣe ìjírákò ní Harran tán wọ́n wá ní wàfi hadhihi al-munasaba wàfi hadhihi al-munasaba yahiqqu li an wọ́n ni ọ̀tọ́ fún mi kí n sọ àwọn ọ̀rọ̀ kan nítorí àti sàlàyé tàn àti láti lè dúpẹ́ fún bàbá mi kọ́nà ọmọkọ́ bá mi kẹ́ wọn وهذا الحديث بشرى لنا بشرى لنا أهل الوالد الذي هجر من بلده وشهودر عاصمة albania asimatul albania Wani, wani wọ́n ní ibi tí mo dé yìí wọ́n ní yóò dá ó lẹ́tọ̀ọ́ kí n sọ ọ̀kan nítorí àdìsàlàyé kan àti láti dúpẹ́ bàbá mi wọ́n ní wẹ́lẹ́ bákan náà hadith rẹ̀ ìró òjòrò jẹ́ fún àwọn ará ilé bàbá kan bàbá mi àwọn ará ilé bàbá wa tí bàbá wa tí wọ́n kó wa láti ìlú òṣùpúnyọ̀ tó jẹ́ kápítà tó jẹ́ olúùlú Albania wọ́n kó wa kúrò nínú ìlú yẹn fìrọ́rọ̀ bí dín láti gbé láti sáfẹ́sìn wọn ni wọ́n fi kó wa kúrò nínú yẹn wọ́n kó wa kì jẹ́rọ kúrò bẹ́ẹ̀ wọ́n ní nígbà yìí òun náà ni àtìkò Ahmed Zogo Ahmed Zogo azazallahu qalba ẹ̀bá fún àrẹ̀ àjíbẹ̀yìn àtìkò Ahmed Zogo ni àdáàlọ́wọ́ kọlùbà kọlọ̀ bà lè kí akọ́bà mi gúrí ẹ̀ jẹ́rẹ̀ sọ́rọ̀ yẹn jíjà ní àbílì wọ́n lásìkò Ahmed Dogo alẹ́bí yẹ sí ìrò bil musulmi na albani masu yọrọta salafihi ataturik fil atrok wọ́n ni ẹni tí ń rìn lànà àtiwájú rẹ̀ ẹni tí ń rìn lànà àtiwájú rẹ̀ lórí àwọn musulmi albani ní wọ́n rìnrìn àná síwájú rẹ̀ tán pè ní àtàtòrí tẹ́lẹ̀ tán pè ní àtàtòrí òun ni olórí ilẹ̀ tọ́kì nígbà yẹn tó yẹ pé ó di àwọn mùsùlùmí yàgàn ó àwọn mùsùlùmí Ahmed Jogo yìí òun náà wọ́n rìn lànà àtàtòrí lórí àwọn mùsùlùmí Albani àgbà yẹn ó ń fìyà jẹ wọ́n gidi gan ó ń àtàwọn mọ̀lẹ́bí àtàwọn mọ̀lẹ́bí àdúgbò àwọn ìyàwó àtàwọn ọmọ wọn àtàwọn ẹ̀gbọ́n ṣe kàlùbáyé àti gbogbo pátá wọ́n kó wọn kó ń lù nítorí àti sáfẹ́sìn tó gbé ẹ̀sìn ọlọ́run mọ́ wọ́n kó wọn kìí jọrọ lọ inú bẹ́rẹ̀ lórí pé bàbá sọ wípé ahmed diogo azazallahu kọlba ọ̀rọ̀ tí bàbá sọ yìí ṣíjà ni àbí líì ṣíjà ni kò dẹ́ni tó yàn sọrú ọ̀rọ̀ yìí tí èyí pé yàn lè kàkàkà máa ní orí bá ń sìn kèéjẹ yẹn wọn nìkan kẹ́ẹ̀mà nǹkan tí bàbá sọ sí Sheikh Hamoud Tuwaijiri lórí ọ̀rọ̀ hijab tí a mẹ́kátà sọ fún nígbàtí bàbá Hamoud Tuwaijiri àtàwọn àfá hijab nígbà yẹn tí wọ́n pèsè kalbani da ayé fi sòfò ẹni tí ń gbé àwọn obìnrin lọ sí ibi kí wọ́n máa rin òru torí ọ̀rọ̀ abojú abojú tẹ́ ẹmọ nǹkan tí Sheikh Albani sọ fún wọn tẹ́ ẹmọ orí وجهها وكفيها ولم يقتني بقول العلماء إنه مستحب ومندوب كما بقي باري orúkọ tíra ẹ̀ orúkọ tíra ẹ̀ gùn dáadáa tó ń pè ní àrọ́jù mùsùlùmí tí a máa ń gájọ́ tó sáwọn àbá yìí mẹ́ tí a mọ orúkọ tápè wọn tí a bá ṣe lé mọ́ wọn tó tí a máa ń gájọ́ bá dání sọ lórí ọ̀rọ̀ ìrìsáàlì lórí ọ̀rọ̀ kọ́bù tí ẹ bá kú lórí ìrùkú rẹ̀ pé bídíà ní kí ẹ ti kọ́bù ọ̀rọ̀ yẹn tàṣájúlù wà ní àdúgbò yìí tàṣájúlù rẹ̀ tí wọ́n tàṣájúdájà lórí àwọn tí wọ́n yapa àbí wọn ìwọ́n ka ọ̀rọ̀ kan lọ́dọ̀ sí ẹkùn kan tó ẹlòmí lè mọ́ kàkún kan tó lè nítorí ẹni láti mọ́ sòsùn wọn líle ni pé tẹ́ntẹ́ni yìí sọ yìí ṣe nínú òsùn wọn kìtàbà sínà tó lè ń tó tọ́ àbò ṣe dédé ó jẹ́ pé àwọn ọmọ ògbẹ́ àìní tọ̀bíyà tí ní ògbà kámẹ́lúrú àwọn gbóòrùn tó bá lágbára tó báyìí tọ̀bíyà tí ẹni ọ̀gbá kéde tọ̀bíyà rẹ̀ làbí ń àti ẹ̀tẹ̀sìn torí pé à ìlànà rẹ̀ kọ́ la fẹ́ rìn ẹ má jẹ́ kẹmọ́sí lànà ṣe kàlbáì ah, lámọ̀fẹ́rẹ́ kẹmọ́ sí mọ́nájú ṣe kàlbáì lámọ̀fẹ́ tẹ̀lé kẹmọ́ sí mọ́nájú ṣe kọ̀rọ̀bí lámọ̀fẹ́ tẹ̀lé mọ́nájú súnnà lámọ̀fẹ́ tẹ̀lé mọ́nájú sàlàfíà lámọ̀fẹ́ tẹ̀lé ní tó bá ti wà nínú mọ́nájú yẹn ẹni tó bá ti ń pèpè lórí ẹni tó bá ti ń lò ó ń ló wà lórí òdodo ẹni tí ó bá ti lò ó jẹ́ mistake ni ẹ̀ ó yẹ́ máa ń sì so irú nǹkan yẹn rèé àwọn ọ̀dọ́ gbé àà ah, ó kù díẹ̀ káàkiri tò níparí kò ní pé kámọ̀ sí yàtọ̀ láàrin manhajù sheikh rọ̀bìn lórí bá jẹ́ ń ṣe rọ́jù fáwọn mọ̀kọ́lì àti manhajù sheikh bumbab sheikh ọ̀sẹ̀mí sheikh albani àti ṣe ní ewu nítorí pé manhajù yìí ni sheikh rọ̀bìn fi ń ṣe rọ́jù fáwọn mọ̀kọ́lì fún níṣẹ́jú ayé àwọn bàbá mẹ́jẹta yìí tí wọ́n ti ìwọ òṣè máa lórú ìlúùbù táwà fi ń sọ̀rọ̀ jù máa mọ̀kọ́ jù fẹ́ kí wọ́n náà jẹ́ ìlú kò fi máa rìn àwọn bàbá yìí ti lójú ayé wọn ni wọ́n sì máa nǹkan jíjẹ́ sọ̀rọ̀ bí n sọ wọ́n sì sọ̀rọ̀ nípa wọn lẹ́yìn lẹ́yìn bá bàbá yà kú àwa làwa fẹ́ máa ṣe yàtọ̀ ní ti pé mẹ́nájú wọn níbi ọjọ́ àìmùkọ́lé ó yàtọ̀ sí mẹ́nájú àwọn bàbá mẹ́tẹ̀ta olúwù tàṣájúdù wà níbi mẹ́nájú o wẹ́ẹ́ tí sálọ̀ kẹ́lì má tí máa padà ta ọ̀rọ̀ yí lẹ́nu jẹ òyìnbá ìlọ ilé ìláyìí mọ́kàn yà síbẹ̀ yìí tí bá ń tù kódà mọ́ rọ àwa tí àmọ́ kọ́tọ̀rọ̀ ẹ má kọ́ tẹ̀lé ìjáde tí bá ń tù torí pé odidi ọ̀rọ̀ ti padà ń bọ̀ wá lórí ẹ̀kọ́ yìí láì tààrà torí pé àwọn ọmọ ya wa àwọn ìjà tí wọ́n fẹ́ máa jà yìí àwọn ìjà tí bí ìjà àjàngbéla ni kéèyàn sọ̀rọ̀

eléyìí rẹ̀ nà sí àtùnkùkọ̀wíyà ní àwọn ilé ìdájẹ́ yìí ìfúnra ẹni nímọ̀ràn tọmọ ìyá ni a lè yapa lórí ọ̀rọ̀ a lè gbìyànjú àti pera wa sákìyèsí láti padà sí òdodo àbẹ́ẹ̀kọ́ ni ní òjúmọ̀ sí pé kìíní tó ká máa fẹ́ máa jàwọn ìjà tó dẹ́tì inú kí ńlá ìkà máa jàjà tó ṣé a ti tó àwọn àjìtò arágbọ̀rọ̀ ti torí ipá bẹ́ẹ̀ jàre ọ̀rọ̀ bàì fọ́nrán bàì fọ́n ká máa ja ìjà tó jẹ́ sí i ṣé bá yín àbódìgbà tí ó kéré tó pé sí wa jáde ká ó ra fi ń bá àfàjàbàtà lò nígbà tó di pé àwọn ọ̀rọ̀ ìfẹ́ pọ̀ ká mọ́ mo parọ́ ẹgbọ́n nǹkan tó sọ ká tó fi sí ó dìgbà táwọn tó bára ká bá wá débẹ̀ fún wa ní ṣẹ̀rẹ̀ mọ́jì kí alọ́dì bẹ̀rù pẹ́bà rí sí àwọn ilé tàǹtẹ̀ yìí ó ń kálukú sojúṣe rẹ̀ nítorí pọ́fẹ́ jáàbù bẹ̀ sí ni pẹ́bà هذا والله أعلم صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك وبحمدك Thank you.